ẹ káàbọ̀ padà bí ẹ̀yin bá ní ohun tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun pàápàá ní ẹ̀ka ìròyìn bó sì jẹ́ ìpolówó ọjà ẹ lè wo nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín ẹ tẹ àtẹ̀jíṣẹ́ WhatsApp yín sí orí ẹ̀ a ó sì dá yín lóhùn lọ́gán ẹ ṣe púpọ̀. ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé àwọn yóò gba àmọ̀ràn lẹ́nu àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ owó ilẹ̀ òkèrè tí ààrẹ Muhammadu Buhari ń gbèrè láti yá ilé ìgbìmọ̀ asòfin náà kọ ìgbésẹ̀ ààrẹ muhammadu buhari láti ya ọgbọ̀n bílíọ̀nù dọ́là ó dín díẹ̀ ìyẹn twenty nine point ninety six billion dollar nítorí ìlànà àti yá owó ọ̀hún tó fi ránṣẹ́ sí àwọn asòfin kò ní àlàyé kíkún lórí àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n fẹ́ lo owó náà fún. ààrẹ tún gbé ìwé àti yáwó náà lọ sí iwájú àwọn asòfin fún ìbuwọ́lù nínú oṣù kọkànlá ọdún 2019 àmọ́ aṣòfin àgbà Ahmed Lawan fi dá ààrẹ lójú wípé yóò di ìbuwọ́lù lẹ́yìn tí gbogbo ètò bá ti tò lórí rẹ̀ àmọ́ àwọn aṣòfin náà kò faramọ́ ìpinnu ààrẹ ilé láti buwọ́lu àbá yíyá owó náà bẹ́ẹ̀ ni alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kélé lórí ètò ìṣúná aṣòfin Solomon Adéọlá nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn sọ wípé àwọn yóò pe àpérò ìta gbangba lórí owó ọ̀hún tí ààrẹ Muhammadu Buhari fẹ́ yá kí àwọn lè gbọ́ ohun táwọn ará ìlú fẹ́ sọ lórí rẹ̀ bẹ́ẹ̀ ló sọ wípé ilé ìgbìmọ̀ asòfin kẹjọ tí olóyè Bùkọ́lá Sàràkí darí ti buwọ́ lu bílíọ̀nù mẹ́fà dọ́là nínú ọgbọ̀n bílíọ̀nù ó dín díẹ̀ dọ́là tí ààrẹ fẹ́ yá náà èyí tó túmọ̀ sí wípé èyí tó kù ni asòfin ẹlẹ́ẹ̀kẹsàn yóò jókòó àpérò ìta gbangba kí àwọn ará ìlú àti àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ẹ̀kan ní àwùjọ pẹ̀lú lè sọ ohun tí wọ́n fẹ́ kí ìjọba ṣe àwọn òjíṣẹ́ olúwa sọ wípé àdúrà nìkan ló kù látàrí bí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ṣe ń mẹ́ẹ̀ ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn yìí láti ẹnu àṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun àwọn òjíṣẹ́ olúwa sọ wípé ọ̀nà kan ṣoṣo tó tún kù láti gbà lórí ètò ààbò ní ilẹ̀ nàìjíríà ni àdúrà ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò ìwọ́de káàkiri tòrótìbú ìpínlẹ̀ èkó láti fi èhónú hàn látàrí ìṣekúpani tó ń wáyé láàrin àwọn darandaran boko haram àti àwọn agbésùnàmí gbogbo tó ń ṣẹlẹ̀ láti rin ìrìn àláfíà àti ìké sí ìjọba lórí ọ̀rọ̀ náà. nínú ìwọ́de yìí ni wọ́n ti ń ké sí ìjọba àti àwọn tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀n lórí àkùdé tó ń bá ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà. ẹ bí wọ́n ti sọ. want peace. We want peace. rally tá a ṣe lénìí ó jẹ́ rally àlàáfíà peace rally a fẹ́ àlàáfíà nílẹ̀ wa rally yìí a fẹ́ a ìtàjẹ̀sílẹ̀ because ìtàjẹ̀sílẹ̀ yìí ó ti tó gẹ́ ní orílẹ̀-èdè wa a fẹ́ àwọn a fẹ́ kí ìjọba wa kí ó jọ kó bá wa dá sí i a ìgbé àlàáfíà ní orílẹ̀-èdè wa a àìsàn àìrú àjàkálẹ̀ àrùn tó ń jà wá yìí àfẹ́ àfẹ́ mọ́ òun la ṣe jáde ta ṣe pé ta ṣe gbàdúrà pé kí ọlọ́run kí ó jọ̀wọ́ kó bá wa mú ẹ̀jẹ̀ ìtasílẹ̀ kó bá wa dáwọ́ ẹ̀ dúró ní orílẹ̀-èdè wa. à ń rọ ìjọba ní àkókò yìí pé kán dìde kán ṣojú ìṣe wọn gẹ́gẹ́ bí ìjọba ẹ̀tọ́ àti ojúṣe ìjọba ni láti pèsè ààbò tó yípo tó péye fún ará ìlú ìjọba wa ò tí ì ṣètò adẹ̀rọ̀ wọn pé kò ń ṣe é àwọn èèyàn ń kú lójoojúmọ́ bí Boko Haram ò pààyàn ritual killers á pààyàn wọ́n á gbẹ̀yìn wọ́n á jíyàn gbé ìtàjẹ̀sílẹ̀ ti ń pọ̀ jù lórílẹ̀ Nàìjíríà Ọlọ́run dẹ̀ máa ń bínú sí ìtàjẹ̀sílẹ̀ ni so à ń rọ ìjọba wa kàn ń dìde kàn ń ṣe kàn ń ṣe nǹkan tó yẹ kàn ń ṣe láti make sure pé ìtàjẹ̀sílẹ̀ ò dópin lórílẹ̀ Nàìjíríà ní gbogbo ẹ̀ ní every part of Nigeria ni àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ mọ́. a rí oríṣiríṣi àwòrán àti oríṣiríṣi bọ́n ṣe ń pa àti ń gbọ́ àdẹ̀ ń rí lórí móhùnmáwòrán bọ́n ṣe ń pa àwọn ènìyàn wa ní pé kò tẹ́ wa lọ́rùn bọ́n ṣe ń ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀ àwọn ọmọdé àti àgbà àwọn tí ò tẹ mọ kọkọ wọn bẹ̀ sí ń pa wọ́n nípakúpa torí pé o jẹ́ kìrìsìtẹ́nì gbogbo wọ̀nyí àfẹ́ torí pé ó ń dá ìbànújẹ́ sí wa lọ́kàn ní orílẹ̀-èdè àwọn afẹ́ kí ìjọba wa mọ̀ gbàrà àtàwọn tó wà ní ẹ̀yìn bí wọ́n ṣe ń pààyàn wọ̀nyí kán dá dúró torí pé inú ọlọ́run ò dùn sí ìtàjẹ̀ sílẹ̀. ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa gidigidi ká máa gbọ́ now and then pé wọ́n pa christian kan wọ́n pa onígbàgbọ́ kan wọ́n pa ọmọlẹ́yìn jésù kan kò yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tó yẹ pé ó lọ́ba ó níjòyè ẹ̀dùn ọkàn gidi ló jẹ́ fún wa a dẹ̀ wípé kí ọlọ́run kó bá wa mọ́wọ́ ẹ̀ dúró ìdí nìyí tí wọ́n sọ pé ká jáde Christian Association of Nigeria bàbá wa ní olúwa náà bàbá Adébóyè wọ́n ní ká jáde ká lọ fi ẹ̀dùn ọkàn wa hàn àjà àbúyàn àdágósìlò lẹ̀ kákan fi hàn pẹ̀lú ìwé tá à ń gbé lọ́wọ́ wípé eléyìí ò dáa ó yẹ kó dúró àdúrà wa dẹ̀ ni pé Ọlọ́run Elédùmarè á bá dúró ẹ ṣé mo dúpẹ́. lákòótán àwọn pẹ̀lú tí wọ́n ń olórí ìjọ ìràpadà ìránṣẹ́ olúwa Enoch Adébóyè lẹ́yìn nínú ìwọ́de náà sọ wípé àdúrà nìkan ló tún kù báyìí láti múlò lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó ń mẹ́hẹ. Saying no to killing of the innocent. We are saying no to the killing of herdsmen. We want peace in this country. Ti ìfẹ́ tani mọ́mọ́. Àwọn ọlọ́kọ̀ àti àwọn onímàrúwá ní ìpínlẹ̀ Èkó ti ń kọminú lórí ìtẹ̀ òfin lójúmọ́lẹ̀ èyí tí àwọn agbófinró kan tí wọ́n ń wù sí wọn gẹ́gẹ́ bí ìwà ẹ jẹ́ kí a lọ gbọ́ àtúpalẹ̀ ìròyìn lọ́dọ̀ àṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun. àwọn lọ́kọ̀ àti àwọn onímàrúwá kọminú lórí ìtẹ̀ òfin lójúmọ́lẹ̀ àwọn agbófinró kan látàrí bí wọ́n ti ń dà wọ́n láàmú ní àwọn agbègbè tí ìjọba kò fi òfin dè fún wọn láti má rìn àwọn onímàrúwá àti àwọn ọlọ́kọ̀ agbègbè ìjú ìṣàgá sí ọgbà àwọn ti agbègbè command sí ìpájà àti àwọn mìíràn bẹ́ẹ̀ ló ń kọminú wọ́n sọ wípé àwọn agbófinró kan ń lo òfin àtọwọ́dá ti ara wọn láti máa fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn látàrí gbígba àwọn ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Èkó kò fi òfin dè bí a kò bá gbàgbé pé nílọ́lọ́ yìí ní ìjọba ìpínlẹ̀ Èkó pàṣẹ kí àwọn ọlọ́kadà àti àwọn onímárúwá má ṣe gba àwọn agbègbè kan wọ́n sì ṣe àkọsílẹ̀ àwọn afárá àti àwọn agbègbè tí wọn kò lẹ́tọ̀ọ́ àti rìn àmọ́ ní báyìí ìkọminú ti wà fún àwọn onímárúwá àti àwọn ọlọ́kadà bí àwọn irinṣẹ́ wọn wọ̀nyí ṣe ń di gbígbà lọ́wọ́ àwọn agbófinró ọ̀kan lára àwọn onímárúwá tó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hàn de fi ẹ̀dà àkọsílẹ̀ àwọn agbègbè tí márúwá kò lẹ́tọ̀ọ́ láti dé han tẹlifíṣàn Orísun léyìí tí òpópónà agboolé kò sí nínú rẹ̀ ṣùgbọ́n tí àwọn agbófinró ń fi ń kó wọn ní páńpá mọ́ra ẹlòmíràn sọ wípé inú fu àyàfu ni àwọn fi ń ṣiṣẹ́ òòjọ́ àwọn báyìí bákan náà ọ̀rọ̀ náà kò yọ àwọn èrò sílẹ̀ bí àwọn pẹ̀lú ti ń fara kááṣá nínú ìdádúró náà ní èyí tó ń ṣokùnfà bí wọ́n ti ń lo ọ̀pọ̀ wákàtí ní ibùdókọ̀ kí wọ́n tó rí ọkọ̀ wọ̀ páropáro ni àwọn ojúnà pópó dá bíi ọjọ́ ìgbálẹ̀-ńgbàta ní ọjọ́ àbámẹ́ta tó kọjá tí ń ṣe ọjọ́ kìíní oṣù kejì bí àwọn ènìyàn ṣe dúró láì rí ọkọ̀ wọ̀ tí àwọn ọlọ́kọ̀ èrò sì ń gbówó lé ọkọ̀ wọn jọjọ. lákòótán wọ́n rọ ìjọba àti àwọn agbófinró láti jèbùrẹ́ lórí ọ̀rọ̀ náà kí àwọn pẹ̀lú lè máa rí ọwọ́ mú lọ sẹ́nu Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà olùdarí ìjọ oníràpadà Redeemed Christian Church of God ẹni ọ̀wọ̀ Enoch Adébóyè ti sọ̀rọ̀ lórí òtí tí ilẹ̀ Amẹ́ríkà gbélé Nàìjíríà lórí ìwé àṣẹ ìwọlé sórílẹ̀-èdè wọn eléyìí tí ó visa bí a ò bá gbàgbé pé nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè méje tí ààrẹ Donald Trump ní wọn kò ní lè máa wọlé sí orílẹ̀-èdè náà mọ́ nítorí ìgbésùnmọ̀mí tó pọ̀ ní àwọn orílẹ̀-èdè náà. bàbá náà ní gbogbo etí ló ti gbọ́ bí àwọn orílẹ̀-èdè kan ṣe fòfin de ilẹ̀ nàìjíríà pé kí ọlọ́run ṣàánú orílẹ̀-èdè yìí kó sì fi àṣírí àwọn oníṣẹ́ ibi hànde ó tún gbàdúrà pé kí olódùmarè rán ìmọ́lẹ̀ rẹ̀ sí orílẹ̀-èdè nàìjíríà kí gbogbo òkùnkùn lè ṣègbé lákòótán ó rọ gbogbo àwọn onígbàgbọ́ láti máa gbàdúrà nígbà gbogbo fún ààbò ẹ̀mí àti dúkìá ní orílẹ̀-èdè yìí. Adíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Alliance Ọmọyẹlé Ṣòwòrẹ aṣòfin àgbà àná tó ṣojú ìpínlẹ̀ Kaduna Shehu Sani àti àwọn mìíràn ti gbóríyìn fún olùdarí ìjọ ìràpadà ìyẹn the Redeemed Christian Church of God ẹni ọ̀wọ̀ Enoch adeboye àti àwọn olùjọ́sìn nì bí wọ́n ti ṣe ìwọ́de láti fẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà ní àná òde yìí bí a ò bá gbàgbé pé lẹ́nu lọ́lọ́ yìí ní ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Christian ìyẹn Christian Association of Nigeria CAN ké sí gbogbo àwọn onígbàgbọ́ káàkiri ní ilẹ̀ Nàìjíríà láti rìnrìn àdúrà ìyẹn prayer walk fẹ̀hónú hàn lórí ikú oró tí pító kan ní ìjọba ìbílẹ̀ Michak ní ìpínlẹ̀ Adamawa ẹni ọ̀wọ̀ tó ń jẹ́ Nawal Andimi kú látọwọ́ àwọn agbésùmọ̀mí Boko Haram bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba àpapọ̀ bu ẹnu àtẹ́ lu bí wọ́n ti bẹ́ pásọ̀ náà lórí síbẹ̀ ẹgbẹ́ kánù sọ wípé ìjọba kò gbé ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ náà àti lórí ètò ààbò àwọn ará ìlú àmọ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ Nàìjíríà láwọn olùjọsìn ìjọ Redeemed Christian Church of God ti túyáyá síta láti fi àìdùnnú wọn hàn ní oríṣiríṣi àkọlé tí wọ́n kọ ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n kọ gbé dání ni gbogbo ẹ̀mí ló ṣe pàtàkì sí Ọlọ́run ká sì má gbàgbé wípé igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò jẹ́ ọ̀kan lára àwọn pító ìjọ náà lẹ́yìn ìgbésẹ̀ ẹ̀nì àwọn ènìyàn ti gbóríyàn fún ìjọ yìí lórí ìwọ́pópó tó ṣe ọ̀kan pàtàkì lára wọn ni Ọmọyẹlé Ṣòwòrẹ́ ẹni tó sọ wípé ìfipáyí ìjọba padà ìyẹn revolution ti ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún tó kọjá pàtẹ́wọ́ fún ìjọ náà bẹ́ẹ̀ ló sì ké sí àwọn ìjọ tó kù láti gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó tún ní kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn oníṣẹ́ ọwọ́ àwọn ìyálọ́jà babalájé àti àwọn ọ̀dọ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbọ́dọ̀ fi ẹ̀hónú náà bákan náà bẹ́ẹ̀ náà ni Shehu Sani ti ìpínlẹ̀ Kaduna pẹ̀lú yin ẹni ọ̀wọ̀ Adébóyè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 olúwa ni alátìlẹ́yìn mi ṣògo rẹ̀ ní kejì abiona lórúkọ tèmi ó dàárọ̀ òrùn àyànlá ọ̀sán.